وسلم بذكر رحمة العالمين سيدنا محمد العميد وعلى آله وصحبه والتابعين له بإحسان أجمعين الثانية غلط غلط في إخواتي الكندا أسواني مسلمين أسواني الكندا ọ̀pọ̀ ní àwọn gbogbo mùsùlùmí olùkọ́ àti ọlọ́run já mọ̀ ní ọlọ́run ìdàgbé báyìí. láti fi ìsìlámù sí kí òbí ní sínú ẹ̀wà kọ́lù dàgbà àbùkù ọ̀la tó lè rán ọ̀la rẹ̀ ọlọ́run já kí ìsìlámù náà délé olùpàdé ìbàdàn fún wa. àtọ́lọ́ ìjà rẹ̀ ló fà níbi ọmọ ẹ̀mẹ̀. ẹ̀rú fi ọlọ́run fi ọlọ́run ẹ̀yẹ tó ṣe é pé kò sí ìdọ̀tà tí àti àwọn aráàlú rẹ̀ àtẹ̀wé ẹ̀jọ́ rẹ̀ àti gbogbo ẹni wájú ọ̀rẹ́ islam tó ń bẹ̀rù méjì lọ́dọ̀dọ̀ wà nínú wọn. kò sí gbogbo àwọn àtiwájú wa tí wọ́n wà níkàlẹ̀ ọlọ́run kan tó wọlé sáré kò sí ẹgbẹ́ tẹ gbé kalẹ̀ nítorí àníyàn dáadáa àníyàn ti islam tẹ̀ sí gbìyànjú lórí ẹ̀ ọlọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ́fẹ́ náà pa wọn láéláé ibi tẹ́ ti bá dáadáa níwájú ọlọ́run ọlọ́run má jẹ́ kókó rẹ̀ ọ̀la tóbi ọlọ́run ọ̀la lọ. òròpé nígbà tí wọ́n kó òbí lórí tọ́pì ìgbà ìlú kí wọ́n bẹ́ẹ̀ ṣe pẹ̀lú pé nàkọ́ mi ò ná lọ ọ̀gá láì sí ẹ̀ program ọdún bíi táwọn èèyàn káàpù ìdúbẹ̀ wọ́n ti fún mi ní tọ́pì. so pàtí mo wá dé ibi tí mo gbé ọ̀rọ̀ ọ̀gbẹ́ náà ló bí o bẹ̀. Mo ní pé ìdí ọba mùsùlùmí náà ní pé ká fúnra wa ní àwọn ìmọ̀ràn lórí iṣẹ́ tá a gbé síwájú tá a la fẹ́ ṣe. Bá a tó wá ń sọ̀rọ̀ lọ, iṣẹ́ máa ti sọ̀rọ̀ àtàwọn ìjọ ṣáájú wọn, ojú wa ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó yẹ kí a sọ̀rọ̀ lórí ìkàlà kọ̀kọ́ tó bẹ̀rẹ̀ láti kọ́kọ́ fi àgbé ìgbé ìjọba ìlé lórí. òun náà lè gbé iṣẹ́ ọlọ́run àlejò ọlá tó fi torí ẹ̀ gbé òfin rẹ̀ kalẹ̀ síbi òfin Islam. òfin Islam àrùn Qur'an àrùn súnà lókè ọ̀sọ́lọ́dà àlùsọ́lá. àwọn ọ̀dọ́ wọn ti ń kọ́ fáre ibi ọlọ́run àlejò ọlá kìí ṣe nǹkan láì ṣe kí wọ́n fẹ́ kí nǹkan ọ̀sẹ̀ látara nǹkan tó ṣe yẹn. òṣàlẹ́ sọ sí àwọn ọlọ́run kalẹ̀ àti òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ fi wọ́n tẹ́ sí wọn bí wọ́n ti pọ̀ tó ó ti wá lórí àtẹ́síwọ̀n mọ̀tàmọ̀ sọ̀rọ̀ àlọ́sọ́lá bí pèpè pé ọlọ́run bá ti ní ní ń fẹ́ ní sùn tó fẹ́ bọ́ máa tẹ̀lé láàrin àwùjọ. gbogbo àwọn ọmọ yẹn tọ́lọ̀ àìjọ láńfẹ́ tá wo ìrúkà yìí káwo àwẹ̀ báńgà káwo zàkà káwo hajj ìdáhùn ẹ̀rí wọ̀ ìyá rẹ̀ ní lówó títò gbogbo tẹ́ halal káwọn sí láàrin ara wa káwọn sòdúró jáde hajj nà sí ọ àwọn ọ̀dọ́ tó gbogbo ẹ̀ sẹ́yìn lọ sí nǹkan ẹ̀yọ̀ kan péré olùdarí tàkì ìmọ̀sán ní ìdíje ọlọ́wọ́ bá ní fi ọlá ọpẹ́ tí àǹfààní tó pọ̀ ọmọ ọ̀sẹ̀ ìkáwọn èèyàn. látara tí ọlọ́ọ̀bà ní fi ọlá kí àǹfààní oríṣiríṣi tó pọ̀ ọmọ ọ̀sẹ̀ ìkáwọn èèyàn yẹn kò fi sọ́síra rẹ̀ kalẹ̀ kó náà wà níbi ọlọ́ọ̀tùwà. ó tún wá ń fẹ́ ìfẹ́ kalá títí wá ń fẹ́ lábẹ́rẹ́ náà ní pé dárí olùmọ̀ bá ti dà fún gbogbo tó wá yà burú ó jẹ́ kí ọmọ ìdìbò wọn yọ̀wọ̀ ìdìbò wọn. àbúrò ló sọ yìí والدين مبني على المصالح في جلبها والدفع للمبادئ الإسلام تعمل ó ti ẹ̀ka wo òfin ẹ̀tọ́ èyí ó kájú ọ̀mà ètò tóbi ni ètò kéré ni ẹ̀rí pé ọ̀fẹ́ káàpàdé tọ́pọ̀ ọmọ ọ̀sẹ̀lẹ̀ tó wa ó sì máa ti àwọn aburú tọ́pọ̀ ọmọ ìgbìyànjú lọ bá a bá ti wá ti sọ náà tó pẹ̀lú àfọkànṣe ti òdodo àti ìtọ́sọ́nà ti òdodo láti wọn rí àǹfààní láti wọn rí. bẹ́ẹ̀ bá ti sàkété sí ẹ̀sìn ìtọ́lọ́gbó bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe aburú àti ìtòrí ọ̀nà tẹ̀lẹ̀ tí tó. àǹfààní tí ọ̀nà tẹ̀lẹ̀ tí wọn látara bá àti ìsìláàmù òdodo ọkọ̀ jáde ìmọ̀ òwúrà ní ẹ̀ka jẹ́ kúrò ní olówó ìdágbàyé tí èdè ti mùsùlùmí. àǹfààní òfin ọmọ ẹ̀mí nínú ara rẹ̀ nínú òfìsí ayé rẹ̀ yọ ọ̀kọ̀já lóde náà ó dúró lò ẹ̀wọ̀n tó tóbi ọlọ́run tó tóbi yìí ní orí ẹni láàbù ayé àti ìyàwó yẹ wá sọ́dọ́là orí Islam ẹ̀tọ́ wáyé tó mọ̀ ẹ̀tọ́ àkọ́ ní ọlọ́run pé òun fẹ́ dáadáa fún àkọ́kọ́ pọ̀ sí ní kàmá yìí rí ẹ̀sùláàbù ayé àdíyàwó yẹ ẹ̀ sọ́dọ̀ ọ̀hún islam ẹ̀tọ́ wáyé tó tún àtọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ìwọ̀n lọ́rí ayé dáadáa mo tẹ̀ ọ́ máa tẹ̀lé sí ọ́ mẹ́ ìgbà àkọ́kọ́ mo tẹ̀ lórí bí ìgbésẹ̀ ayọ̀ gbá ìlú ìkáyọ̀ ọ̀nà ìlú ìtọ́wọ́ tẹ̀lé ìlà. ومن يريد الله أن يضله ويجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. طبعا يقول tọ́lọ̀ ń ṣe eléyìí ojú ọ̀nà àdùnnú fẹ́fọ́ máa nù tó bá ti dúró ní ìwẹ̀ òun sì máa jẹ́ síbẹ̀ ẹ̀sìn ìlú tuntun ní ẹ̀bá ti sọ̀rọ̀ ìgbàgbà yóò di lára rẹ̀ sáà bí ìgbà tí ayéwọ́ máa ń gbọ́n lọ́jọ́ kàkàtọ̀ bẹ́ẹ̀ ló ní wáyé Islam wà yẹn ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó rọ Islam fún wa dára àdìsá àṣẹ́dé ta kúkọ ẹgbẹ́ afẹ́mọ́ ẹjẹ́ ara wa lówó ìlànà Islam láàmú ti ṣe ọlọ́run ló ti Islam ló kó lórí ìdájọ́ wa gbogbo ìwádìí ìta bá wá rí ayé tó tàbí afẹ́fẹ́ ìlú dáadáa òkè ká àkọ́kọ́ tó kàkéèsì ni ẹgbẹ́ àdínú ọ̀gbìn ìmọ̀lẹ̀ nọ̀fọ́ọ̀lẹ̀ kò tẹ́ẹ̀sì nọ̀fọ́ọ̀lẹ̀ Islam wa lásìkò ìdílé ọlọ́run náà ló tó kọ́ wọn fún wa ní àǹfààní tọ́pọ̀ ó sì máa ọlọ́ọ̀bà ìjọlá nínú tó fẹ́ tẹ́lẹ̀ yìí òní pé ọ̀fẹ́ kàtà tó jọ ẹwu ọ̀pọ̀lọpọ̀ sí Islam wa ẹ̀yìn tó lórí ìkójọ rẹ̀ kálukú lè nínú rẹ̀ lé ọlọ́run ìgbà ṣùgbọ́n ọlọ́run máa ń máa mójú ẹ̀ máa wà pé káwọn àti ìjọra wa jọ jàmọ́ àti àdúgbò á ti àwọn àjọ lórí fídíò jàmọ́ ìlú á ti àwọn àjọ lórí kákìyàn bímọ jẹ̀mọ́ èso tuntun bá lọ ìlú bíbù á tó fi ra wọn lọ sí àìsí àgbọ̀lọ̀ pàdé bẹ́ẹ̀ òfin tó yọ lọ. ìlú mọ̀ sí pé àwọn òṣìṣẹ́ méjì àhàlẹ́ èrí ilé ti dáadáa nínú Islam àti ká sọwọ́ ọ̀rọ̀ àwa kò ní ẹ̀rọ ìgbẹ́ pé àkójọ wà ní wọ́n jẹ́ àkójọ tí ọlọ́ọ̀bà nìjọlá tí wọ́n ń yọ lórí lóṣù gbọ́dọ̀ ti jẹ́ pé tí ọlọ́ọ̀bà nìjọlá náà là sílẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú tí mo fẹ́ pàkíyèsí tí ó náà ní wípé ìtajà pé ẹgbẹ́ wa ní gómìnà ìfúnká máa kówó jọ kájà wa lówó àti ìjà àwọn bísíǹsì yìí náà ọlọ́kọ̀ máa fi ìbùkún rẹ̀ sí. ìdílé yà ń fẹ́ pẹ̀lú yíyá yẹn lówó onífẹ́ ìwọ́sọ bá ti ní àmòye pé ọ̀fẹ́ yá yẹn dáadáa lọ́fẹ́ ṣe ọlọ́run ẹ̀ bá yóò bọ̀ ọlọ́pàá wa ti rọrùn fún sí tó tún wá dá owó padà yóò dá alhamdulilá àfáwọn ọ̀tọ̀mọ́sá yìí ló kíra rẹ̀ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ni omi tí ìbá ti yá àyàn ní nǹkan kéèyàn ọ̀pá ti fún òfin sọ ọ̀nà nù òsì bí ibẹ̀ tọ́lọ́ bá ní kó ìpadà kó ìpẹ́lẹ̀ lọ́wọ́ tàbá tẹ́ yá àyàn lówó Islam àyíká ìdí lórí ẹ̀ oníyàn ìyẹn tẹ́lẹ̀ ti dùn lórí tọ́ba tẹ́ yá ìlú nínú Islam má dùn dùn yé tó náà bá yá mi iná ní ìlú yá. bàbá ń sì yẹn ìdílé wọn fẹ́lẹ́ o kápútì mi lọ́nà mi yọ ẹ̀ pé ẹni tí ò ti ẹ̀ lówó nínú ẹgbẹ́ náà kápútì wọn ẹja òun náà tọ́nà wọn á tún máa rìn bọ́ọ̀lù ìlú ẹ̀kọ́ aláìsí àwọn. nígbà tó bá dà bàbá bàbá yọ yà wà lẹ́nu ah Allah àgbà ẹ̀dùn ìwà lọ́wọ́ ẹ̀dùn ìwà lọ́wọ́ àti ọ̀sán yóò bẹ̀rẹ̀ ẹni ọ̀rọ̀ tó máa ṣe kí ẹni tó ọ̀sán lórí ilé náà lè ẹ̀yẹ mọ́kùnrin àdébí ọ̀sán ọ̀la àyọ̀ká bẹ̀rẹ̀ tó wọ́n ń sà á fún mi láì fọ́ àrùkù ẹni bá wà bá yín lọ́ọ́ tó fi ọlọ́run fi kọ́ nínú ọ̀sẹ̀ ti gan fún a nítorí pé alẹ́ ń kó ti kọjá kẹ́kún ọ̀rùn gan nínú tábàrí ayé bá ka ẹ̀sà lọ ẹ̀sìn fún tí ìbá ti bùkátà bùkátà ẹ̀ẹ́dùn láyé ti wà bí fún orí ẹ̀dùn jẹ́ pé kọ́pírìtì tó bá wà ní míì ọjọ́ pé ẹ̀ẹ́dùn ẹ̀yẹ ìlòmíì náà ní ẹgbẹ́ inú àwọn ẹ̀ẹ́dì ní ọgbẹ́ náà inú bí pé ọmọ àgbẹ̀mí àwọn rẹ̀ fún ọmọ àbíyàwó ni ẹ̀wá máa ń bọ̀ wá lóru ẹgbẹ́ ẹ̀sìn ọ̀dọ́ ẹ̀wọ́ olùdùn tí ó bá wọn ẹ̀sìn omi tí ọlọ́run bá yẹ lájú tó kọ́ yóò sí fún yín ilé ọ̀dà ìyá wọn kọ́lọ̀ kọ́ wọn fún lọ́wọ́. wọ́n tó ti ṣẹ̀ríà lórí iṣẹ́ àyàn lówó ẹ̀jẹ̀ àyàn mẹ́lẹ̀ tí a fi ṣe dáadáa sí i owó táà ń ná sí kọ́rẹ́ǹtì táà ń ná sí ẹ̀kọ́ lórí ṣe from time to time. pẹ̀lú lówó ní èdè tẹ̀sẹ̀ ìgbàpadà ní tẹ̀mbà tẹ̀mbà yà ń bá ọ̀rẹ́ ta ọ̀sán ní ìtẹ̀sẹ̀ ìgbàpadà ẹni tó ọ̀rẹ́ ta ọ̀sán tẹ̀sẹ̀ ìgbàpadà àti ìnáwó dàní ẹni pé òun ti ṣe tọ́lọ́ ọlọ́run yóò àwọn ọmọ ìlú ìgbìmọ̀ ẹni fún yìí. bẹ́ẹ̀ náà sì ni ẹni tó fẹ́ yáwó ìsìláàmù náà ní fọ́nkù ìwọ́n tó fẹ́ yáwó àyíkẹ́ ẹ̀rọ yáwó lórí pé ẹ̀ òdìdí òun ti ń darí òṣèlú fà jẹ́ lọ́ọ́ yá lọ. tí wọ́n gbà gbọ́ ìdúpọ̀ yáwó lọ ilé ìtẹ̀lé àmúwáyé olùlọ yáwó lójú tó ìdúpọ̀ ìdìbò yá. anytime ìyẹn ti gbà wálẹ̀ àdébò sọ̀rọ̀ náà àyọ̀ sọ̀rọ̀ tó fà sí náà mú pé mọ̀rànlá àti ìdè èyí káàkà yóò lọ àyè. ẹbí mọ́mìnì ọlọ́run ó sọ̀rọ̀ tó lè ń jẹ ọlọ́run mọ́mìnì tọ́ba ti kú yọ wà ní àtúnrọ̀ tí ò ní ibi ìdọ̀ ọmọ nígbò ní ìpèsè tó ti jẹ́ nínú ìbátan. nígbà táwọn ènìyàn bá lọ láàyò ọ̀gá wà láyé tí ènìyàn ọ̀rọ̀ tí wọ́n bá ń pè é àti ọ̀wọ́ ọ̀tọ̀wá tí ọ̀wá tí rẹ̀ tí ó pè é àti ìpè òkú. àtẹni tí ó gbé sọ́run tó pẹ̀lú òkú ọlọ́run wọn bá tán àlejò òde kí òde à. báwo ìsàlẹ̀bí ọlọ́run èèyàn bá àjẹ́ gbèsè gbogbo olókun àwọn òbí òde la àìdájú àìsàlẹ̀bí ọlọ́run. Ọlọ́run kò yẹ fún àgbẹ̀ ọ̀dọ́rọ̀ bá àgbẹ̀ ọ̀dọ́rọ̀ àgbẹ̀ torí pé ọlọ́run ọ̀tọ̀mátíkáì yọ gbá pé àgbẹ̀ ọ̀dọ́rọ̀ àgbẹ̀ wá pé òjì là nínú mú mi lòlò. Ìtọ́wá ni ta dúró nínú ìgbà ọ̀hún. Iná ìgbèsè ọlọ́dà bù mọ́jà ní lọ́rùn. Ìta ní ọlọ́kọ̀ bá wà sáwò. Ìṣèṣe tí ìwọ́n fi ṣe àṣeyọrọ. Láti ìgbà ìfẹ̀sọmọgbọ́n ní Kano nínú àwọn ìsìlámì kan pé ìpínlẹ̀ ọ̀tọ̀ wà ní Kano àwọn onígbẹ̀kẹ́sẹ̀ pẹ̀lú excess world bank ọdún kan ọdún méjì ọdún mẹ́ta àwọn owó kan bẹ̀rẹ̀ owó kẹ́lẹ́ dédé ìdí ni wọ́n ń lò irú àwọn yẹn wọ́n bá lọ sí islamic community wọ́n wà á máa wọ́n ìpín owó tuntun kankan rẹ̀ ẹja mi ni ọmọ ẹja tí wọ́n bá ń san padà ẹwà ẹja padà ẹwù tó tóbi ọlọ́rọ̀ ẹwù ẹwù ẹwù islam bó ṣe rí ọmọ ẹ̀ lé ìlú ìtìjẹ ẹgbẹ́ tó wà lẹ́ẹ̀ ní kò ní yá owó tí ìgbà fi sọ àwọn tẹ́ tó lè tẹ̀lé ọwọ́ mi ní ìbátọ̀bì ọkọ̀ nípa mẹ́rin dọ́kọ̀ kan bẹ́ẹ̀ bí kí tẹ̀lé ń dáwó ní ọdún èlé ọdún èjì ọdún ẹ̀ka ti di ọdún márùn-ún sí mẹ́fà tí ọ̀jọ̀ wó ní ìgbà máa ń dá ní ẹgbẹ́ táwọn mùsùlùmí wọn tẹ̀lé bí ẹni tí ìsìlámù wáyé ìṣẹ̀lẹ̀ ní pípa wájú wá dáwó òwe á èmi náà nígbà bá gbà ló ti mẹ́fà àti tó ti gbà tó ti ju tó dá lọ nígbà bá tó fẹ́ ti lò tán ó lò ó fẹ́ gba gbèsè ní ó tún ṣe ìgbésí ayé rẹ lórí gbèsè lọ́wọ́ ní ìtumọ̀ rẹ̀ yẹn sòtọ́ náà kọ́ máa fún wa lọ́wọ́ ọ̀la àti sọ́tẹ̀ ọlọ́wọ́ láàánú rẹ̀. lẹ́yìn eléyìí inú mi tún ti pọ̀ jù nínú àwọn kàmá àgbáyé àwọn ìbámi cooperative tẹ́lẹ̀ olùgbé ìbámi cooperative ti ní ẹ̀dì ìdìbẹ́lọ́ ìdìbẹ́ ọlọ́dẹ ìdìbẹ́ mẹ́tẹ̀ẹ́ ó tún ọ táwọn ọmọ ilé ẹ̀gbọ́n ìgbòho ilé mo ya inú ẹ̀wọ̀n lẹ̀ ẹ̀ yáwó ìgbà ẹni separate business tọ́jú ẹgbẹ́ látara separate business ẹ bá yẹ ẹtù lè yá ẹ̀rọ látara ẹ̀ ẹtù lè ní mọ̀ṣárì ìsìlámíyà tó tẹ́ẹ̀mà ṣe yẹn fi àwọn fún ẹ̀sìn ọ̀jẹ̀ fún Islam látara ẹ̀ ẹ̀mọ̀ sọ́mọ dáwà látara ẹ̀ ẹ̀mọ̀ sọ́mọ ọmọ òwúrọ̀ látara ẹ̀ àwọn tó ń gbé ọjà àwọn ọ̀dọ́ dáadáa ìyá yóò bàtà ẹ̀yẹ nà wọn lọ́wọ́ pé ẹ̀dọ̀ lówó ìtẹ́jà padà kò sí sí kàtà yìí pé wọ́n kàjà ó sùn mí lọ èyí tó wà gbẹgbẹ yìí sòkòlò ọ̀bàdìjọ́lá ọmọ ọ̀kùn yín lọ́wọ́ nínú ìmọ̀ràn ní orí pé ó ti pàtàkì náà ní pé àtàwọn olùdókòtà wọn lẹ́yìn táwọn abára kíkọ́ àtàbára wa ti lójúkọ̀ ọ̀pọ̀. káwọn olùkọ́ bá ti ń bọ̀ láti ilé ọ̀pọ̀lọpọ̀ kan ṣe kò sí kí nǹkan kọ̀ọ̀kan kọ́ mọ̀mọ́ dá wàhálà rẹ̀ ọ̀rọ̀ tó bá ti lówó nú àwọn ọ̀fẹ́ dá wàhálà rẹ̀. ṣùgbọ́n kò wáyé sí ọlọ́run àwùjọ ọlọ́run lábẹ́ ṣe káwọn mú àwọn sàmójúkù tọ́kọ́ àwọn àmọ́ gba ọ̀pọ̀lọpọ̀ ládá. ẹ̀ńtọ́ yẹ olórí wọ́n ẹ̀mí ọmọ sọ̀rọ̀ ìlàjà tó jẹ́ pé ọwọ́ ẹ̀dí. ẹ̀ńtọ́ jẹ́ ẹ̀dí dáwó olórí náà ti sọ̀rọ̀ ìlàjà ṣùgbọ́n tá a bá ti sàmójúkù fúnra wa ọlọ́run àlejò yóò sì máa yọ lọ́sí wa kọ́nà láti wọ́n sàmọ́ ọjọ́ ní tiwa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ní ìparí tí ẹgbẹ́ bá ti wà ẹgbẹ́ tí ìsìláàmù ní kájẹ́tì wọn ẹgbẹ́ àgbàdo wípé gbogbo kan pátá yẹn ní ẹ́fà àmúlò ẹ̀rọ nígbà tí ẹ bá fẹ́ dá àìsàn òdìdá àgbẹ̀kalẹ̀ ẹ̀ka ìtàgé ìtàgé àgbẹ̀kalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ lọ́ba wọn fẹ́ sílẹ̀ sí i ẹni mọ̀ nípa ẹ̀ ìtàn bá bẹ́ẹ̀ ẹ̀sán bá lára wọn. ní ẹ̀ bá wọn lọ́sọ̀ tó gbé àwọn ọmọ ti lówó lọ ẹ̀ dá lè kólẹ̀ àwọn tí ẹ ti dá lẹ̀ tẹ́lẹ̀ ní ìlú kòtò fún ọmọ fún ọmọ tó yẹ ọmọ tó la. lẹ́yìn ẹ̀ ní alámọ̀ yìí fà kì í ṣe bọ́ọ̀lá tí ó lè náà yẹn ti ẹ̀rọ ìbámu kì í ṣe àgbà ọ̀rẹ́ nàìjíríà fọ́ọ̀tì àdì ẹni ìbámu ìbámu ìlú pípọ̀ yìí àwọn tí ó ọ̀dọ̀ ẹgbẹ́ta ìbá ti wà àti sábà fẹ́ kájẹ̀ fún ìgbà àbúròdé pé àwọn tí ẹni ọ̀dọ̀ wọn yẹ káwọn ẹ̀sùnmẹ́sì wọn káwọn tò wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà fẹ́ ṣe kájú kalẹ̀ ibi tí ìta fẹ́ ṣe tí ọ̀tá kò bá lórí ojúṣe méjì lọ́wọ́ lọ́wọ́ lọ́rùn wa. alákọ̀ọ́kọ́ oníṣẹ́ àníyàn wa ó dáa lórí ta fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì kọ́jẹ́ pé ta fẹ́ ṣe kúrò bàtọ́ lọ́rùn. tí ìjọba wà sí èdè òṣèlú àtìdàgbò yẹn o ọlọ́run ìyá àtàtìdàgbò. ní àbájá àníyàn ó dáa tí ìgbésẹ̀ tó ń gbé tí ó ṣe pé ọ fara mọ́ Islam. àdánù sọ́lọ́lá àyọ̀tá ìlànà ìdájọ́ lórí kí wọ́n ní àtẹ́sà fi amòrìyàn àádà máa lẹ́yìn tàbí ìfọwọ́ ọ̀tọ̀ mọ̀nì àmìlà àmàlà lẹ́yìn tàbí amòrìyàn ọ̀wọ̀ ọ̀tọ̀ ẹ̀ ń bá ti tẹ́ kí ọ̀gá ìsìlámù àtìdàgbò yẹn ọlọ́run mọ́ bẹ́ẹ̀ náà sì ní fún ẹ̀bá lẹ́yìn sí iṣẹ́ tó ń fi ọgbà ìsìláàmù mú ṣùgbọ́n kò wá ní àníyàn dáadáa lórí ẹ̀ olóòtú ládàá jọ náà ẹni tó ń kú wá ti jọ ní ìbùkọ́ náà mẹ́jọ wọn mọ́ láti òótọ́ ń rú òótọ́ ń borí kalẹ̀ bí ilé tó ní mo gbéra lọ́fẹ́ sápá pẹ̀lú gọ́ọ̀nà èyí sì lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ mo ti yẹ lórí mi nígbà wọn bá ti fẹ́ yẹn ní yọ́ọ̀tẹ̀ lọ́tún ó sì bá wa ti lé ìbàdàn sí o bẹ́ẹ̀ náà ní islam rí so àdéhùn ìtọ́jà iṣẹ́ wa kú ìmọ̀ta islam mọ̀ àti títóbi ọlọ́run ọlọ́run àti àrùn rẹ̀ bẹ́ẹ̀ wọn bá ta ẹgbẹ́ ìtọ́lọ̀ tó wù wá ìlú wa nàìjíríà ló ń tó torí ìdí ń dá mbẹ́ ìtọ́lọ̀ tó wọn kò ní ètò òbí ẹ̀ káàdó bẹ́ẹ̀ ọlọ́run bá yí padà àwọn olúwa lẹ́yìn ìjọba ayé wa lórí ọlọ́run ní ìmọ̀ta ògùn ọlọ́wọ́ ọlọ́run ọkọ̀ ọmọ ẹ̀ṣẹ́ òkú ẹjọ́ tẹ dálẹ̀ tó sì ń tó ìfẹ́ ọmọ jù láíláí ìgbà tí ọmọ ìjẹ ládá ń bẹ̀rẹ̀ tọ́lú dákun ọmọ ọmọ fi nù yìí ọmọ fi ládá ní òun nù yìí ọ̀la tóbi ọlọ́run láàmú gbogbo pẹ̀lú táwà tó ń yarí ọlọ́run já tó pẹ̀lú dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Ẹjẹ́ àkọ́kọ́ lọ tóbi.